ikpa ikpa ikpa ikpa means effect ikpa means effect kí ni ipa tí oògùn yìí ní lórí ẹ̀fọ́rí? Kí ni ipa tí oògùn yìí ní lórí ẹ̀fọ́rí?